ẹ jẹ́ kí mi bí torí wọ́n ti sọ sétí mi rí pé àwọn kan tiẹ̀ wà nínú iṣẹ́ ìtẹ́ pé iṣẹ́ yóò tiẹ̀ yé wọn rárá pé wọ́n kọ̀ ṣá wàṣá bóyá obìnrin tí. ẹn tí ò bá yé tó bá wá tún sá padà náà ni hmm. nígbà tó bá yà kò mọ́wọ́ kò mẹsẹ̀ máa lọ hmm. àwọn ẹlòmíín wà tẹ́lẹ̀ kò lè kò lè dá kọ sítórì ìtàn àti ìjàpá àti yannibo hmm. débi pé fẹ́ kọ sítórì bíkọ́ sítórì tó máa jókòó kọ àwọn èèyàn náà gbọ́dọ̀ jókòó lé káwọn náà tún wò pé ah bọ̀bọ̀ yìí ó gbìyàn because èmi ń wo ìwé kọ story ọ̀fẹ́ hmm. dìdín ó kàn máa wá ni bóyá mo kàn lè rí nǹkan kan ṣá ni màá fi bẹ̀rẹ̀ story mi hmm. tí n bá dẹ̀ kọ ọlọ́run dẹ̀ máa fún mi kọ láti bẹ̀rẹ̀ títí dé òpin hmm. tẹ́pẹ́ gba àwọn àṣà gbogbo àwọn oríṣiríṣi nǹkan tá a máa ṣe ń bẹ̀ àtọ̀dọ̀ ọlọ́run ní gbogbo ẹ̀ ti máa wá. bàbá sùwé lẹ́gbẹ̀ẹ́ kan nìyẹn irú orin wo ni ẹ wá fẹ́ràn jù láti máa gbọ́? Bóyá àwúrèbe ni o, bóyá pààlà ni o, bóyá gospel ni o, bóyá hip hop ni o, pé irú orin báyìí, ah, tí n bá gbọ́, etí mi máa ń ṣí, orí máa ń dìde. Ẹ má jẹ́ ká purọ́, ẹ jẹ́ ká mú jàko ká tún fi jà kún. Wàláhì tàláhì súnmọ́ mi lẹ́yìn, mi ò níbi tí mo dé. Wàsíù Àyìndé ni mo jù. Wọ́n sọ èmi náà gbàgbọ́. Wàsíù, òun ni jù a bá ń sọ àwọn àgbà eléré tí mo like Alhaji Barrister ni a bá yọ wá àwọn Yusuf àwọn Haruna àwọn Obe àwọn Sunday mm-hmm. so. nínú Wàsíù yẹn tàbí Alhaji Barrister ó yẹ kẹ́ lè rí kan àbí méjì tẹ́ máa fún wa àmọ́ gẹ́gẹ́ bá a ṣe máa ṣe lórí orí ètò yìí ẹ̀yin máa kọrin èmi máa lùlù a máa pín ṣe mi ò tẹ́yìn ò bá lóhùn ọ̀rìn kọ́ṣọ́ máa lọ yá òun àyè ah, eh, wọn tá a níyẹn náà á lò bẹ́ẹ̀ ah. ẹlòmíì tí ẹni tó bá kọrin á dàbí jẹnẹrétọ̀ eh, eh, ti kaburétọ̀ ti fẹ́ẹ̀lì tó ti fẹ́ẹ̀lì tó ah, bàjẹ́ ẹ̀yẹ ẹ̀lẹ́fẹ́ ẹ̀nìfẹ́ ẹ̀gọ́ amọ lórí ètò yìí fáwọn olólùfẹ́ wa ẹ̀ máa kọrin èmi á lùlù àwájọ jó hmm. kẹ̀ẹ̀tì mọ́kàn hmm. àmọ́ ká tó lọ sórí yẹn mo mọ̀ pé ẹ máa ṣíwèé ẹ máa máa ṣí àwọn òwe yẹn àwọn òwe barista ẹ máa ṣí ẹ hmm. máa ṣí ti Wàsíù Àyìndé náà mọ ká tó lọ sórí yẹn nǹkan kan wà lọ́kàn mi tí mi ti fẹ́ béèrè a rí i pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nǹkan kan ṣẹlẹ̀ ẹ dẹ̀ mọ̀ pé ẹ̀yin àgbàbọ̀ ẹ ní ọ̀rọ̀ ló ń bọ̀rọ̀ bọ̀ eegun aláre kó má ṣe bí òwe sàrẹ̀ má bínú sà àmọ́ bóyá àṣírí náà nìyẹn nǹkan kan ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti gbogbo ọmọ nàìjíríà torí àwọn àjọ tó wà ní ipò yẹn náà ọmọ nàìjíríà náà ni gbogbo wa ó yàgbẹ́ kò yàgbẹ́ ó ṣe gbòógì olóró kò ṣe gbòógì olóró a fẹ́ kí ẹ tún bá wa sọ fáwọn èèyàn pé bọ́rọ̀ ṣe jẹ́ leléyìí. ṣé rí ọ̀rọ̀ yẹn mi fẹ́ máa sọ mọ́ hmm. because ìyẹn ló jẹ́ nǹkan kejì tó dùn mí jù láyé mi nǹkan àkọ́kọ́ tó dùn mí láyé mi jù òun ni ìyàwó mi tó ṣaláìsí nítorí bàbá tó bí mi ìyàwó ò ṣaláìsí mọ́ lórí mi hmm. but ìyẹn làkọ́kọ́ tó kọ́kọ́ dùn mí jù èyí tó dùn mí sí kejì òun ni ọ̀rọ̀ ndla yìí because mi ṣẹ̀ṣẹ̀ ń travel mo kàn ń travel bí mc tí mo náà máa ń pè mí sí lọ sí amẹ́ríkà lọ sí nǹkan kan wọ́n máa ń pè mí káàkiri gan láti lọ ṣe mc ijó àwọn lè pè mí fẹ́ mc yìí bọ̀tán ní àkóbá àgàbá kọlọ̀májàkárí kọlọ̀májàárín ìjọ tẹ́bi bá ń pọ̀nà ó dàbẹ̀ ń pé nǹkan tó fà àkóbá àgàbá ni because gẹ́gẹ́ bí àwọn tó ń ṣiṣẹ́ yẹn gangan wọ́n ní tí kò sí oògùn tó lè ní láyé tí cocaine lè lójọ́ mẹ́ta nínú ẹ̀ hmm. mo dẹ̀ wà ń bẹ̀ fún twenty one days kò rí gbẹ̀yà tí wọ́n ń sọ ẹ jẹ́ ká gbàgbé mo yàgbẹ́ débi kó sú àwọn gan fúnra wọn <laughs> but nǹkan tó pamọ́ ojú ọlọ́run ló tún you understand because mi ìṣẹ̀ṣẹ̀ ń gbàbẹ̀ kọjá bẹ́ẹ̀ni. tó yẹ pé wọn ò dẹ wọn ò challenge mi ok ìgbà tẹ́yìn gan débi báyìí tó bá yẹ pé iṣẹ́ cocaine ni mò ń ṣe tẹ̀ bá débi ẹ̀ ti mọ̀ tí wọn bá dé ọ́fíìsì á ti mọ̀ mọ́tò tí wọn máa lò lásán ìmúra tí wọn máa mú lásán bó ṣe máa jáde lásán ó ń láti yàtọ̀ bọ̀tí kọ́kọ́ tí mi mọ̀ lọ́kàn mi ni pé kò ń ṣiṣẹ́ tí mò ń ṣe mi ò dẹ̀ ní ṣe láì mi ò múlẹ̀ mọ́lẹ̀ hmm. iṣẹ́ tíátà yìí òun ni iṣẹ́ tí mò ń ṣe látilẹ̀ òun ni mo fi rí gbogbo nǹkan tí mo rí láyé mi iṣẹ́ tí òun náà dẹ̀ ni mo ń ṣe di ọ̀la ọlọ́run ò tí ì lé mi kúrò lórí igbá